anai ihodo 1437 hijiriya oṣù enehu eh, july nínú ogúnyọ́ méjì ọdún 2016 so karatuwa eyi eh, masalashi anai aya chane ijirudu fayi tafsir al-qur'an al-karim معاني كلمات القرآن وبيان تفسيرها سورة طه آية أبو مال يوم جو بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم فقالوا هذا إلهكم وإله موسى فنسي نعم الله تبارك وتعالى أكوى gbogbo kàlẹ́kàdé òtítàlá ẹ̀rọ kàràtúwà ẹ̀ ọjẹ́lẹ̀ tákàlótú àdójúlù ka musa asamiri musa asamiri òun ṣẹlẹ kì í dé ọmọkùnrin náà bọ níbo jà níbi musa màṣínì rà rẹ ń bìkà níbi musa má dún yín ni. فإني فأخرج لهم عجلا جسدا تكن ممكن ردوهما أخرج لهم يمردوهما عجلا ممكن ẹ ń kùmọ̀ adọ́ àlè ìjẹ̀ sí ọmọkùnrin kékeré rẹ̀ ìgòkè mọ́àkà kí bá kọ́ra tán síbi ẹgbàkì ẹgbàkì múdò òwújo ẹ̀lẹ́kùn múdò òwújo ó dóhùn ma ma dan aŋɔla ŋu si aŋɔlawo funɔ dzali omi se yi ima na ɔrɛ la ŋu dzidzi ɖe akuma ali lɛ yiba alukɔ alukɔ aŋɔlawo funɔ adɛ wogɛlɛ ŋa ŋɔlɔ funɔ lɛ dɛ lehu kowaarun ukunɔ gɛdɛ yi ẹkùnmọ́ àdúrà kí ni kùwár yáà ní wòkọ́là ọ̀lẹ́ẹ̀kì tó kúnná ṣáka kọ́là yóò kúnná kọ́símù di ọ̀dà yìí ni ẹ̀ladú nùkọ́lẹ́ òǹkì ṣáka yàà nùdúkè àmìnìwò gbogbo so ogu ogu eki ogu ogwe si kowar ohun ma dɔ alaye bɛ wájú kó sɛnke bí a kó ogun ohun ama do ogun ohun ɛ ogun ebi ama do alara ebi a kó ogun ama ka nɛbaha yɛnbahu yɔrɔ ebi akɔ ebi akɔ ogun tó o e kó e e mi ebi alɛ si. annabihu ŋun maa dɔn a mi yoo kuna kuwaar ŋun maa dɔn ani ko mi yoo ne kɛlaar ŋun maa di yoo ne ani ko tɔtɔ daa lɛ o kuna lɛ mi yoo ogun yoo kuna yaali dabali bi a ko lansoro la kuna ogun wa sogo which means o kuna dɛ so. maa ni hi ene kuma do akini a musa asamiri yugire ungi haruna yo maya ni bi musa alayhi salam wa ali wodu igwa ogene ka ma chi aati bo ma bo ma bo jibo o ma bo jibo yo ai ogene lengi gwa ho jibo kuno gire gwa pa فقال له in haruna ta nuna kin ɗan wace ne yani asnau ma ya duru wala yan fa ɗan na ake da yadda ke hada kan yanu da bai ma ce kun ne in haruna ya ni ojo ibi ki bi ba allahumma atuhi ma ta'ala ojo ibi ki bi ɗan ga tinila ya wuce mu alama fi nafsihi dabal fi bi mu ta haruna ŋun ha rubu musa samiri ma yɛni tako ŋun mua malugu yi ka yɛni o yɔ tu ka ne fie wɛ haru na ɛha do atsi akini wɛ kɛ yɛbi ŋun kpɛkɔ ɛnko ŋa tene wɛ kɛ tsi nu ŋu ɔyɔ ɛnko ŋa ti ka kini ɛnko ŋa bɔ kɛ ya wɛ yɛŋɛ kogo daba na kogo yi alahuma yi ni na je bi ko ojibo kukuno ojibo mukuno na bo gede kishine fogu fakhor e agogo wa olukuno mo yanhi fakana idha khara e to sajadu shem ki yoku pagalele ye mo atigele ka bo godu ma kushaka mo yika kanu agoda mo men israela mo yika kanu ma kini go ayan kadi ni saran kadi ni yima kenya ta yima kenya ta <laughs> àwọn yìí káàkiri àdáni èyí ni ó yá nìyí bí abá amára rẹ ọmọkùn náà yòmọ́ tẹ̀yìn wọn yẹ lókun náà ẹ yà ní kíkó kun náà yàmá tọ́sí kun náà àmà bìlíìfù àkísọ̀ yìí mà yìí yìí kàkí mọ́ ọmọdé àmójú kókó àná ìmọ̀ kàkí mọ́ ọ̀dà ọ̀gẹ́lẹ̀ kò yí mà má yàn yìí kókó náà mọ́ ọmọdé àmójú kókó àná ọjọ́ ìdí ń màá yẹn ní bọ́ yẹn ní ìṣòwò àpáta nípa. ya kogu kana ya huru wa yamshi ukuna wala kogu ya ngolu de to fa akhraja lahu al-ijlan jasadan lahu khuwar abi jini hapo no gane gire ko kala take o mutasamiri aka ma kini hadha ilahukum ojo mede wa ilahu musa ojo musa de fonesia eh taki mu umu gire ba taki mu gbeyan Ọjọ́ mẹrẹ ọjọ́ musare fọnẹsia ama òun kìsì musa òun kìsì máa dọ sáàmì yìí gidẹ yìí yìí èmu gbẹyàn iṣẹ anabi musa gbẹyàn nǹkan yẹn nù àdí ni òun bi àdí ni sùn máa bọ̀ yìí. òun ìmáàmà nílùú kékeré náà yọ òun lẹ ha ha sani musa gbẹyàn yìí fọnẹsìà ayi tẹrẹka máa kánà àlẹyìn mi nàlẹ islam mẹn yaani asamiri ẹn kí ibùdó kẹsìrì kan wà dẹ tafsiri authentic mun yadu kan sai onke onke le maro eh fanasiya ay fanasiya samiriyu ma kana alayhi min al-islam fanasiya samiriyu dinahu ay din al-islam ẹnjì ọmọmẹlẹ wọn dẹ hmm so tẹfsiri ọmọ náà dùn ẹnìkì yá lé kàkí ni musa um, musa ẹn. ẹlẹko ẹnẹgẹ ẹnẹgẹ lé tẹsiri ọmọ náà màá màá ṣe ń kà yéèkì ibùnú kẹsìrì ẹ màkítàrọ̀ ibùnú kẹsìrì fúnà. هو الأفضل إيه والأفضل وال والأرجح إن شاء الله نعم أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا أفلا يرون أوجه كام ماكم ما أدوش كانوا مكونوا على ركنوا كده إيه نعم ما لني كلا بكم أما شنك شنك القرآن كأني أفلا يرون ma'anan shi shine afala ya alamuna qur'ani ati alam tara sun shi ma'anan aba yayi alam ta'lam so jin ma'anan pure mo ma yuzu tara ma yuzu ta'lam ma yuzu yarawna ma yuzu ya'lamuna ma'ana ma shona kitile ojo kai dai amma manne kuma lin alla yarju ilayhim qawlan aw la yani fi dola da bi ọwọ́ kò mọ àwọn ọmọ lẹ́mọ̀ adójú ká nẹ̀ ń gị mọ́ ọ aka rẹ̀ nínú ọ̀la dúkìá dàbí wọ́n máa ń máa ọmọkùnrin akẹ́rẹ́ ń kẹ́lẹ́ lè sa olódodo ọmọkùnrin akẹ́rẹ́ hẹ́ẹ̀ hẹ́ẹ̀ hẹ́ẹ̀ amẹ́gbọ́ yíyà dọ̀la dàbí wọ́n máa ń láyé rí ju ilé yẹn kọ́ wọlé yílé kìí ayé bá máa gbẹ dání wọlé ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري نعم ainihin maini ọmọkùnrin ọgẹdẹ yẹn wa abdullahi bin abbas yẹn kuno lecho kuna puta buga eromo ogu geja kana kpai ba seun ke aho aho elu hele ati hele ke aho muyihu aho le mku laludu ewalu ka hadu lalele woku ma gini seun uh, ka hadu bisit hadu kupa ihu edun ule un tu hadu kalele ini makana kuwaru ila ya yadkhula riha fi ya fa yakhruju fihi fa yasma'u lahu sawt fa yasma'u lahu sawt àwùlò ehun ìyá lu kèmí dúdú òun ṣogun kà máa gbọ́ òun ńlá máa rà rẹ̀ wín. tó ń lọ aláwọ̀ tẹ̀bára kàwé tààlà wọn yà sá wa ẹ̀ nìyí. wàlá kọ́dí kọ́ọ̀lá lẹ́hùn àkúrù ọmọ ayé ehun ọmọ ayé musa kò máa yìí. min kọ́bùlù ìṣẹ̀ kàn má lè gudu. ṣùgbọ́n wáàdì lè gudu ṣàkóhùn mọ́ òhun. kọ́ mi àbómi. innama kutintum bi e we gide ba ajuma ma du shemume bina al lil majhul eh bi ma'ana enne gidi ajuma nguma e mi ba ohun de don enne we gide ba ajuma ohun ma du shemume bi ma'ana innama hadha fitnatun lakum aw innama hadhihi fitnatun lakum e we gide ba shi hanyi ohun shemume ajuma wa de ohun ma da ngume de to ajuma ugonya cha lewa ajuma ci imda ajuma yi laba o ibli aliya kural inma futintum bi yani inma إنما فتنتم به يعني إنما يفتنكم الشيطان إيه؟ بسبب هذا إبليه أتما جمال ولا مكده أبا جمال تو أو بواسطة هذا ìbílẹ̀ àtúmọ̀ àjọmọ́ lọ lẹ́nu kìdẹ́ yìí wọ iná rọ̀bọ́kù mẹ́mẹ́lẹ́ kìí ọjọ́ mẹ́ oṣù sí arahman ọjọ́ arahman ojú kò ń dùn mẹ́ tura alẹ́ fẹsẹ̀bi wù ní mẹ́sì àlebọ́ mi ọ̀dà àdúgbò náà dùnú mẹ́ wúkà kó mẹ́sì mẹ́sì wúkà kó mẹ́sì inú wà á fi wù amúri kó mẹ́sì àlebọ́ ọ̀dà kó náà dùnú mẹ́ náà. قالوا لن نبرح عليه حافظين حتى يرجع إلينا موسى قالوا قوم أدهون maanihi lan nabraha alayhi aakifin maani o soosi lan nabraha bi maana laa nazalu aw awa dooman hmm? awa a dooman alayhi aakifin a cajigu o yeun kidai a loyu a renwere oge lan a wonye a renwu bi kere hatta yarjiya ilayna musa gbogbo a tẹgbàtò musa mu dàda kẹrẹ bọ ẹ lónìí ilẹ̀ bá. na ŋusa ló ŋusa mi aba te ɖo si ene kisa kodzi mi du mi ka wɔme ma ma gba ma na tsi mi ke ne ne yi ma ɖo dzia is very wrong very very wrong ti tu pɛ didi mi ali o yɛ gbiti lɛ yasɛ de kpa ɔne yi ma naam. قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا كلا لك يا هارون ɛn kida ke nyɔ ko ne kina tsa ku lɛ bɛbɔ ɛdɔ wuli sɛ ya kɔ bi haruna si waazi waazi gidɛ ba iduma edu maa wa ma ti na gbɔ gɛni dabi ŋɔ ka maa ma ti dabi ŋɔ gbɔ gɛni dabi ŋɔ ka taki si ma obi a nama mutu ya ojú waazi gidɛ waazi ɔmu kunu mamutu ya ìkànnì ní ẹni gbɔnyɔ agbɔnyɔ ẹ̀wọ̀n kó o ti ni ya madza kɛtɛ ɛnɛ mi na ɔda bi da yɛ dɛ mi na gya wɔn yasɛ nko wɔn si ne ya o ya kɛtɛ ŋa do na ta ya yɛ yasɔ ayi ma agba eh. tí o dza wɛlɛ o nfa ma dza yɛ atama afi do kɛse yɛ nìyí wà ha rɛ koko wà ká do ayɛ koko do yɛ ni ma ma kó dza bɔ gbogbo bɔ pɛ mama mɛ mi do kpa ɔma kɔ ɔma yɛ ɔma do yɛ ni bɔ pɛ bɔrɔ gɛnɛ o yi wa di mama mi do kpa ɔma yɛ wa ɔna do dzia edo dzia kò do dzia kò lé amúnɛ kò ma dzia. wàjà ara rẹ mu kunu ẹgbẹ yìí bẹ ara yọ ọkọ àgbà wíwá o ya ya igbójọ ọlànà pa kò ná ìlú wàjà rẹ mu kunu yìí tẹ́wọ̀n bẹ́ẹ̀ rẹ mu kunu ọ̀nà má rẹ lẹ̀ òun lè pa alàtúbọ̀ máa yẹ wọn haruna yìí ni má aka má ti wá izra aita hum dɔlu ɛgba kɛ luma kuma tsa ne le la baba yi kake kuɔ na ma tsa kuma la yidzi dɛ. ala ala tɛtɛbi an afa afɔ yi ta amri. ala tɛtɛbi an wɔma ye mi wɔngɔ le bo mi afa afɔ yi ta amri wɛ kɛ ma do ye mi mɔda doɛ kɛ ma do ye mi ta yi da ko miawo tene bo mu ɛn tene bo mu ɛn ɛ le bo mi ni ɛ kejura mu nɛ eye ma kuma mu la ɛ kejura mu nɛ mu nɛ báyìí nìyẹn gbàkà ní musa dojú kọ làgídé yà kọ làgídé ńlọ máa yẹn bá òun lè dá mú wá ìgbà gbọjọ wá ìkọjọ dùn mú òun yìí bá wá ìtìmẹlà kújúrú là ìkànnà ẹẹ anibi anibi kànnà àmì àmà àmà kọtàkàdà ń tá a máa kọjá ní sọgbẹ lẹnu yí anibi musa bá ọtàkàdà alo màá gbẹmí màá do wá yìí òun ẹkọ ń pa àlà ọ̀nà àgbà àkúgbọ ìlẹ̀dá dá lọ ń original ń àgbà ṣàfihàn kòkó yọ ká ń sá máa kọta nẹ ẹkọ ń yádùn ń tó ẹkọ alólẹkùn tó ké gbà wà á kọ ẹ máa ká nà sí yẹ di ìmìnà àlùwà àlìlàhìyà àlù ọjọ lẹkìn náà ẹ bá nu yẹ dọwọlù má ká alólẹkùn rọgbọmọ nẹ ń yà ké dọwọlù náà dòtúgbò náà túbọ àtúbọ máa yẹ alùmúgbúṣẹ alùkìgbúṣẹ bá àmọ́ ọ̀la ẹnu ẹ̀kọ́kọ́ yọ kí wọ́n dùn ún kú kí wọ́n dá ńgá bó wọn dọ́mọ ìwọ́n lè yàn eré àlólẹ́lẹ̀. iná wá kìnná wá ìwà akádàbí ráàsì àfihàn ìyẹ̀júrò ilẹ̀ ìgbóyàn ìlò yìí ọmọ yìí ìlò yìí máa jáde jàmára àmì ní wíwélé ìmàṣà kìlójì náà yìí wọ́n sì yàn wọ́n ìlò yìí ọmọ yìí ìṣẹ́lẹ̀ fọ́ kọ́lá yàbẹ̀ náà ọmọ yìí قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي تو ينهي كما علي ولكن ده شيء سورة الأعراف نده يبون أبو كم هذا so takiya yanihi abu ma yin wani wani lojin bishe ko Hmm, Allahu akbar olùkàyédú fojú àṣẹ bá ìsíkìní lẹ́sìn dìhùn ṣéun kẹ ẹ̀ńlá tó bá bá aṣọ́gbọ́ ẹ̀ṣin ní kẹ̀dọ̀ oru ẹ̀kẹ̀ ṣùgbọ́n kí lẹ́yìn ẹ̀yà jábá yẹ ẹ́ aṣọ́gbọ́ ẹ̀yà kẹ̀dọ̀ ọlábọ̀ àṣẹ wọ́n yà kúlí ṣe because ẹ̀ má ṣàkàní àṣùpọ̀ ẹ̀hún dún ní ṣùpọ̀ yìí nàṣọ àwọn ìṣẹ́ alẹ́ ní wọ́n wà ní àmà àmà bíi àmà yọ̀mọ̀ ayé ẹ̀ ṣùpọ̀ yìí ɛma amele dan ba eye yɔ ne dan anabi sallallahu alaihi wasallam afa mi sahaba ŋu yi masalasi kɔjɔ kan ma kiyɛ ni walew na shaw la are na kan fala are fɛ bisimilaw la taara fɛ na yɛlɛ na kaw yɛrɛ o yɔ ŋam da tini ma mɛ la o yɔ a ti to ibɔgɔ ibɔgɔ ibɔgɔ ye munna jigi ma se o yɔ da munna jigi dɔn o ŋun ye ami ami ewu ma kama jɔ tɛ de ba ami munna jigi ami munna ye o ma y'a bɛ de da kɛ nege ma k'a munna de wa ye min ɛŋɔ do ayi hu ke ne ɔ wiɛ kan wu yo e abɔ wiɛ atɛ ne ɔ wiɛ atɛ ni wɔmi mɛn hawla kum min al arabi munafikun wa min ahli al madina maradu ala al nifaq la ta'lamuhum nahnu na'lamuhum سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم ìṣòro tó bá nù lọ ọjọ́ àkínní ìbùkún máa jákúlù ẹ̀yà níbi ìbùkún máa jákúlù ẹ̀ pé àmàrà bí ìbùkún máa wọ̀rọ̀ máa jákúlù ẹ̀ bá amúnágídí yé o máa.

kama ale fa amune kuma tubujua kema kaa kwa made na dunia hii so abi ho ho tagi yani hi yabuna um mm wo ma ki mi bi mm shankar ba ki yabuna um da ne ko ma ki eh? ni yabaniya eh ishi ya ibuni dai no abati ya abati shankar ma ki ya abati wata wa wa wa ta nyujima abekuwe baba adamire to udu jima bana le unwodo mayo eni yabna ummu wo maye mi ujima la ta'khudh bi lihyati en wo yin lagba mi ke ho genu wala bi ra'si e awo yin uji mi ke ho ge owo ke wo yin uji mi ke ho kunini te la yin lagba mi ke ho kunini lagba on se jiji loju se jiji musa nua ho ye wɔnyɔ wɔnyɔ la gba ye nua yeye wɔnyɔ lo dzi ohun dɔ ma ye ŋuta wɔ ti wɔ kɔta ahɔ ado ado go yi sinɔ ma ye hilo yi mi gɛ no hilo agba mi gɛ no egbɔ inni khashitu an takula farraqta bayna bani isra'ila wa lam tarku qawli ini inu kpokunachi inu kpokunachi emu kpokunachi na choko kagini shan ku kuika ko tedi kushini suruka akini engile gal ki hapul nire gal ki hapul nire an attabiuka fa ukhbiruka bihada enki ma yebi lide kuna eka dola eke kwa kushaka na chuku an la tede kwa kaya kini hii farakta baina bani israila eh ẹ̀mí ẹ̀hùn títà kẹ ẹ̀dà pẹ̀lú àgbàdo àmì bẹ̀ ní ìsirayẹ́là tẹ́lẹ̀ pàkẹ́ ẹ̀ṣin ni dejúrú mi. wẹ̀lẹ̀m tẹ́rù kùbù kọ́wùlì kẹ̀má àwọn nítí rúkọ̀ lè lùkùsọ́máyé rẹ̀. mara àìsí máa àmàtúkà bíi àìsí ìsàkìlẹ́fùtùkà fìhìm. ẹ̀lẹ́kọ̀ọ́ Allah shi ne ka iti za da gida ba shi haruna kun hadu inda Musa haza iti zarun min haruna inda Musa fi sababi ta'akhurihi anhu mayanan ki shi ta ka haruna maika hikere ki aku hingo musan maini dalili mule tun ya kai e. inu nga chuku nga dijiji akito ngeya

onye ya agụ ya ka nwa abaghị enwe anya ka wee ya waya gị n'ihi onye ma korubu agwa ga mgbe n'israela onye eh, ma bụka koyo bile chibu mụ mara rọmụkwụnụ onye ma ibe ma mele koyo yoyi onye ji amụnye so onye ma bụ nwa kịka nweli ka ya biri uwe kwa onye mụ na ka ya

فنبذتها وكذلك سولت لي نفسي to ala gidai ai ni ko mu gidai ka amma ya aruna kai khashitu an takula farraqta baina bani isra'il o ko ni shi o mo kai o ku tere gba kaso wa ni imam o ya ko peru ima da ale ni ba abe ma mara ro mo kuno ni ma ke nana ma buja jo ma ku dibe o tiɲɛ kun ka kini a mɛ mara rɛ mu kulo ni mɛ tumi bi ko n pa mɛ ka kini ku jaba bɛ mara rɛ mu a b'a yɔ ye e ŋa y'a bolo yan musa a ma luma ŋa ju ka taa ma wala a ma luma ŋa ju ka taa k'i do kɛ a ma ŋa ya kpɛru a bɛ ko a bɛ ye ko jojo tura ala y'an kulisi ma gbɔ ni ɛ ka ha musa ma ni ka bɛɛ bɔ ma ni bɔbɔ bɔ ne nya k'an ma kɛ. ẹlẹsàn mi tó èyí kìdá ìjà kìíní tẹlẹ gbà ikọ igbi ìwàlà kìdá yóò pa ẹdùn lè gbẹwò ló bá wò jà yàdùn ní àmúdù jà àmọ jà ẹ màá yà kọrí kákínní ẹ nàá yà lù jíkọ léwu tó musa àyà abájọ yìí musa àwọn yà ní tírọ̀lá ló jà yà kàkà yẹ àìlìkẹ máa dé dèbí mú tẹlẹ àìlìkẹ máa dé dèbí mú kẹgbẹ ọmọ kí ni jà abudukẹ kàmọ má gbọ ní ẹ máa ń wọn àkóso ìdèmí kú mi kí wọn á yiji ki ada ile sire ba ko mayen ko lai ko ma lam tarku bu kuli ko mayen ma woni niti ko mayen ma ni tro ko lawo ki musa o ka kin walam tarku bu kuli edi bi ko lawo ko ken ko an wa musa ni ni to un gome wa yale yo edo wuli ko ko ko o ya samiri yu we samiri agba agba le de o ɛn wa gini o kɔ tiɛ ne kugbɔ ma yɛn a a ti tiɛ dɔwɔli tɔ ma yɛn wala ma yɛn kan ka gini ɛ ma tiɛ dɔwɔli tɔ la ale ma lumi gbɔ sa ɛ ma lumi gbɔ ɛ n ti ma jɛ mi cakanya taba le mi gongo tɛ to du ɛ pipi akanya lɛlɛ ko ma àwọn tiɛ mi o mɛ wa ɛ agba lumi lɛ gbɔnyi le fi mi sini hɔ ɛ kọ́lá yẹn ni ìbá fúrútù bí máa lẹ̀ mìíràn sọ̀rọ̀ bí i omi wùsẹ̀ gánẹ̀ sẹ́sàn mẹ́ ṣí lù gánẹ̀ kàkó gùnẹ̀ gánẹ̀ lẹ́gùnẹ̀ yìí bá àbúkù máa jọ yìí bá má nù gánẹ̀ lẹ́dùn màkà mi ní fọ́ náà ní bá ẹ̀hún tó jẹ́ múlá ju mọ́ ẹ̀ má ṣojú kígbẹ̀ ẹ̀hún kì í àgbẹ̀ fọ́ máa dẹ̀ fọ́ náà ní ọlẹ́dùn má kà dẹ́ bá fọ́ náà ní ọlẹ́dùn ṣàkàtì wáàdùn mọ́

ìbílí ìdàdù arábù rẹ̀ rà yìí ẹni ẹnẹ kì í gbà ṣàkíyí owó kò máa kọtẹ́ òun àdáwà aṣọ gẹ́rẹ́ ìgbà náà tó àlùkìlẹ̀ rẹ̀ tó dáálẹ̀ láì nìyí musa samiri ìṣàní four one nine ní ìtumá four one nine ìdílé ìṣàní ìtumá táàkì máa confuse ìdábìnrin kọ́ ọ̀lọ́gẹ̀dẹ̀ àkàrà màmúgbà. oyi musa ngo ibi ni to fuwa na ni kichabo ibi ti fuwa na leda tuni kuma shini musa yi ini musa yake men kungeli basurtu ngeke liye nka bimale bi se nku kuge de ma bi adwa ni o maka chojo chojo da da ojo ojo chuma kwa ni abukele ojo to oge nele mai ni musa gidai kuma do samiri yu gidai e fi tafsir aisar tafasir yi malumi as'ad shumi yani inna samiri kana rajulan min ahli bajiri samiri gidai ba òun sì bó yánà bájírì nìṣe yìí òun dídí àbẹ̀ní israẹla ṣé ọmọ àbẹ̀ní israẹla òun ṣe oríjínálẹ̀ abúlé yìí màbá okùn náà àmàṣe agbégbátá nìyí. sari jamu si shenu hedo mu kuno wa do kuno la she di di adi ne ma shumu ku ku ne wa so ta ki kawo ni egba ti mela ku jibrilu ke wa alaka abu e ko kala li musa ka mu ta ni ungeli mela ku jibrilu egba ke wa alaka abu ji fir'auna ni le mele ngeli le sabo ngeli ba takere utanele unge mubuyi ɛrɛ ta na nyɛ la yɛ lɛ ŋun ɛbu yi tó ɛrɛ ta na lɛ lɛ ŋun ɛku e e ŋun ɛbu yi yɔ ɔmukunu yi ɔmukunu yɛ asi ni kɔla yi ɛliko tó ŋun ɛtsa do awo e yɛ ɛdi kɔkɔ tó eho oluka takada oluka ma jɛ wa ma ni ɛnɛ kɛlɛ gidi ma do akini musa samiri ma yɛ nihi ɛgba yɛ mɔtɔ iye ŋun ubi ŋun ti yɔ. abi ye ŋun fi tiɲɛ ibnu kasir olu kɔni k'o duwa wɛnɛ lɛ olu k'a ka duwa ko yaa sɛri tafasir lɛ lɛ ibnu kasir olu kɔni k'o duwa to maa yi ni ba abi ye ŋun fi daa tiɲɛ taki fi ni yɔmɔ y'a kɛrɛbɔ ye abi y'a ba tɛ fi taki kini mɔɔ ɔɔ mala ko jibiri ɔɔ lɛ ki mɔɔ ba taki mu di nonu alu ɔkɔ ko mi nya dɛ ko jibiri lumuru tuhu li ɔmɔ ŋun alu ya wa ŋun ya du tiɲɔ ya dɔ tiɲɔ alu ya ŋmɔ yi. ɔgɛlɛ mɛla ko jibiri de ke ne gbogbogbogbo ɔɔ mɛla ko jibiri ɛkò ŋun aŋmɔ yi.

وموسى الذي رباه فرعون مرسل موسى يك ملاك جبريل نه موسى له مودي كافري eh jibrilu ki kubo ko pala o no mi musa lam de kafiri musa e ki fir'auna ga ta guja makafiri ya ne musa igbo ma takada ame takada yiwo luka ye idzɔbu kadzaka alilola ŋu mite no mi kɛrɛ kɔte ŋu gan ɛnɛsɛmɛ tsetse yɔ mɛmɛ lɛ du eto ɖe lie ɖeke lie takada mɛmɛ lɛ du aki dzibiri lu awɔ ma nɛ ka ɛnɛ o etsi gbiti idzɔ takada mɛmɛ lɛ du ama takada ye ye ŋu ka yɛ lɛ ka mi kɛrɛ bɔ li de ye mi li.

but uh, eh, olùkíyèkì dẹ́ ìní sinadi nǹkan tí nìkan kan yẹ dẹ́mọ̀ so yẹn ni òǹẹ́lì jìbìrì ìkẹtẹ rẹ jìbìrì lẹ́lẹ̀ òǹẹ́ àbùnúyọ̀ fọ̀nàbẹ́tù ha kó fọkọ̀bọ́tù kọ̀bìdọ́tàn tako mẹ́mú buhari jẹ́ ẹ̀bùnyọ́wọ́kà min asẹ́rẹ̀ rẹ̀ sóòlù kó ọ̀pá rẹ̀ gbógi mẹ́la kú lẹ́nu lẹ̀ fọ̀nàbẹ́tù ha òǹẹ́ mú kó rìkúrú yókù náà tako amẹ́ alùpùpù tako mú náà ṣe ní kọ̀láyé. وكذلك سولت لنفسي alki bee ŋmɛ gbɛyu kaŋu ko ŋkɛ si lɛ ɔkɛlɛ ŋkɛ si lɛ ɔma takpa mɛ tí a ko ŋkɛ ŋɔ dɛŋ o mu nɛ do wa no ɛgba ɛgba ku ŋkɛ limɛ la ko jeli lo ŋkɛ bi kɛtɛ lɛ kɛtɛ lɛ ɛ ama dza kunu bɔ yi mi kɛtɛ ko kunu a ko mɛ قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مثال وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننصفنه to ma ni sayyidina ali radiyallahu ta'ala anhu on chene ki ki confirm o la ile ko de ke de kamal mi ma di wubu isnad hadith athar lalan sayyidina ali chene ki yani ushushi egba ki malaku jibril to adi musa ki adu lutu ya atata o ya le bo ki anya bola bojo ki adu bi hamunete ene kele gide wa dihi buja ni bi musa ibale e so yali egba ti mela ku jibiru wa yali because mela ku jibiru la mo ne shali un lo me ma gele len aka mo ne shali negba negba ki uba ni jo gele le ku ma li o ye ke ta o ye ke lo ani bi eni hi ya umar atadari sa'il umar e men ke atini ni ke ta ke yi قال يعني الله ورسوله عالم النبي يتوفى إنه جبريل إيه تنوى دي سلاد وابا ياد وابن أمون عليا معليا ملاك جبريل ثم أما اللي جالي تنى عمر بسكرايبه يعني شديد سواد الشعر شديد بياض الثياب أغلشه ونجم شديد إلي اللي كان describe ni so ẹgbàdúkì múrídà tó nẹ màṣálí imam da do wo jibo ne ba man gelin hatta ma ta gashin mun ngani bi jibril imam to no ne ne bi gelin onu ba meji dede o ngi libo jibo ngi mo jo akini wala qadira ahu nazlatan ukhra taka ni do woda bi mala ku jibril li en onu be en ga de mun ne en mun ne en mun ne la gele shi ahu ma wusidatul sidratul muntaha ina wa mala ku jibril ma le ba mala kun kun emile malaiku ana anabi ikwanyu ne yi meke jibrilu li ọmọ rẹ ẹgbẹ yóò dókè alẹ àṣẹgbà fi malaiku jibrilu wa kẹrẹ bọ kì í ṣi ẹ ṣiwaayi amadọ ẹ gaaru gaaru ziraayi kì í ṣiwaayi rí ojú rúbi yìí ìlgáyé waayi ṣe yàá lu sákì àkàwọn àti ní ìtọ ya muhammad sákà níbi àkíjú fún àná yàá lu sákì àkíjú ana jibril wa anta rasulullah omi ṣi jibril wa ṣe oníṣẹ́ ọjọ́ ŋmɔla ne bi si ne gata ke ara ta ke akoma koko bɔla ma so nípa méjì wọn ne bi li jibiri lu kó jibó àwọn la ma la yi kún àmọ́ ẹni dà mú di yé lé yíko yọ ọ̀la mbà wọn bọ̀ wọ́wọ́ àne bi kó àmọ́ na yọ ya wa so akidẹ yẹ so màá yẹn ni ọgẹni lẹ sẹm tó ma la kó mu tọ́n tó nẹ màá lé sẹ́ni náà lè yẹ nìyí musa sáàmìlì yìí ìlí jibiri ẹgbàá fi wọ́n bọ̀ musa gbogbo àne bi musa aleyhi salaam sitaki mi kẹtẹ rẹ o kẹtẹ rẹ lẹ kì bù má jà yẹ bá ohun kó nójú okun náà ẹgbà òbí anẹgidẹ yìí kì láti ṣe ní kọlá akẹwọn lẹnu sitaki hàn bù ní rẹ. wọn aláwọ tabaraka wa ta'ala kan wáyé fáyà gẹdẹmọ yẹn nìyí ẹ kọọla musa kàwọn taki musa akuma awọn mu kàn yẹn nìyí sọ fọdhab ọyà kúmi alu fọdhab wẹ musa sámìlì yìí. kómi alo kómi alo gẹ̀dẹ̀ ẹ̀gbọ́n màkà ṣe àkíní n'inu mi nú torí kíkó àmọ́ ìyàwó rẹ̀ ibọ̀ ibi sàábé gẹ̀dẹ̀ yẹ sàábé gẹ̀dẹ̀ igbà gẹ̀ sàábé gẹ̀ ìyí kì má yọ̀ mọ́ tíyàn bí fọ ha ya amma uke nya ne wa mu ne ba an taqula ubya ne wo enya tinika la misal utini kuma do sumin umi a do shaben bi mana utini kuma meru mi anane umi a tini kuna meru mi anane uji la misal e de ẹwọn tó jí láàmì sáà sí bí màá ná ó lùgòlùgì ń wá nyámú dé ẹnẹ ọ̀gá wala ka ne misaka wele yamu de ne oga yamu de na ma ene kuma na ma ene kuma ene kuma bo oga du oga imu ogun ya se yin an takula lati on genya ka ja kini la misas don't touch ma ki misas misas ti touch de don't touch la misas don't touch bi mana go duke da e ke amuneli memeru me ala no mi amera mana no gele ngana kai

kuna daba ɔya kuna fi ɔya n'ɔya bi ame wu ama kɔ yɔdu ŋimu ɛnɛgi dɛ ɛnɛma ya kɔla lɛ ɛnɛki dzɛŋa mu nɛra rɛ ɔmukuno yi musa aba lɛ ŋɛmu da wɛa wɛa atsɛ nɛ ɔlɔ ne atsɛ nɛ ɔgan ne atsɛ nɛ ɔ ɛŋu bibi du dɛku ɛtsɛ nɛ ama nu kɛtɛ ati lami sa utene ya ɔya nu ɔya ki mɛrɛ mɛrɛ ɔya ki mɛrɛ ɔya ɔtsɔ lami sa lamisa maliku lamisa sa la alikudusu lamisa au chiji lamisa ka yiri mi jayi shi baba wata mana tudale o musa kawa gini weba an takula lamisa amdane ke kawo mana ke ma meren kun kena manwo shiki ibi ka kojú kó ẹ̀yí wọ iná lẹ́kàmọ̀ ìdàn ìwọ́n ṣe ń ní ẹ̀gbà kò máa dá tẹ́ẹ́dá àdàkì iná ọkọ̀ kò máa fẹ́ mọ́ ìdìsí ọkọ̀ kò máa hóòn àdàkì ní ẹ̀gbà kò máa dáhùn nẹ̀ lẹ́ǹtò kùlẹ́fà kò wẹ́ gẹ́gẹ́ kẹ má bàa ní ke kẹ má bàa ní ke fẹ́ gbàlẹ́ kẹ má bàa ní ke fọ́rin yẹ́lẹ́ tẹ́kẹ́jì. ama ki mau idlesi ogo ma kini ojo che ho ko pa ya zaba uji ushikide ke si e a ni ka da zaba le e a ni ka duri gbegbele ubilaha wanzur ila ilahika e gojo e gide e e, e oji e ke da nga yi e ila ilahika mi yukoro ojo e ke da nga mo ne yi alẹ́bí gọ́lta àléyìn akifan yẹ́kẹ̀ ìṣàjìwú pẹ̀lú kẹwàá rẹ̀ ní iye pa lójúkọrú ẹ̀wọ̀n yàrá ṣe fún ìgbà yìí yẹ́ni lẹ́nu harikọ́nà yẹ́ni àmáyá àyákẹ́ lẹ́gbújó torú máa ní ólì nìfà yìí ólì nìfà amọ́kọ́kọ́ máa ojú oyin kọyìn pọ̀ ọ́ manuli ne hoyi koyin abeko ma hoyi aju boyi manuli ne hoyin suma wanyan lali anija ko imamu yoji ngolo ni ye na ale le ale le dabalu teju ele daba dabiju igba ke ngo ne ha e so ya ya teme ngi me bi oyi ko ibere ayo ni eligo to ogenele okay, ini amanya da ya ke lagujo tun malanin sifanna filiyemmi nesa omu anya komi filiyemmi eyi teku nesa emi ruo leko kẹrin ma ba wọn dàbí adigunpe lẹyìn anya kan hu ya mọ mu komi eyi teku ja nẹyìn. ìkójú mẹba ìbáyà kan mọ náà. إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما إنما إلهكم أنا كشون دمبا الله سوجا الله إيه tó musa koyi bɔ ɛni mɛ abi ẹ̀hún ẹ̀hún kò máa rà rẹ̀ ní ìṣe mi ọjọ́ ohun tó mẹ ọ̀gẹ̀ sábà ohun ṣàláhù àlejò láìláà ìláhù àkẹ́ ohun tó àrẹ̀ tó má dọ́mọ́ tulẹ̀ wọ́n ti àkúlẹ̀ ṣẹ́yìn ìlmà ọmọ àwọn ṣàláhù lódàkà tó èmi ń àdìkà tó àlìkà dé ẹ̀bà mẹ́ ìfẹ́ tàgbọ́ yẹ kí wọn subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha